láìsí. Orúkọ tèmi ni Lásìsì Ọba Àtàndá, èmi lolóòtú lórí ètò. èròǹgbà wa lórí ètò yìí ni láti máa fi tó yín létí kẹ́ ẹ lè bá máa rí gbọ́ nípa ọ̀rọ̀ òfin ètò ìjọba òṣèlú àti gbogbo orú nírúmèrúmère nǹkan tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa ni lórílẹ̀‐èdè wa lápapọ̀. The Discourse leto ètò ní The Discourse lónìí lábala àkọ́kọ́ lórí ètò a máa máa sọ̀rọ̀ nípa èròǹgbà ìjọba àpapọ̀ nípa fífún Dangote Cement Group láàyè láti máa kó ọjà gba ojú ọ̀nà ilẹ̀lẹ̀ kọjá léyìí tí wọ́n ti tì láti bí ọdún kan. A máa kúrò lórí ẹ̀, a lọ sí ìpínlẹ̀ Kwara níbi tí wọ́n ti ń fi tó wa létí pé Ṣèyí Ṣèyí ọ̀hún ó wà láàrin gómìnà Abdulrahman Abdulrazak pẹ̀lú APC party chairman. Mr. Bọ́lárìwá tá a mọ̀ sí BOB Bob. Kí a tó kán lu agbami ètò kí n tó ṣe àfihàn ẹni tí ó máa bá wa yànnà náà rọ̀ màá fẹ́ ká lórí òkè lọ́hùn ká padà ó ń bọ̀ mi ò tí ì dé. hello ọ̀gbẹ́ni owólabí olùtayọ ẹ kú àṣálẹ́. ẹ kálẹ́ o fún àwọn fún àwọn aráalé tí ò bá mọ̀ olùtayọ owólabí ni alátúnkànká ètò wa lónìí lórí politics èyí táwọn olóyìnbó ń pè ní political analyst àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni bóyá rí gẹ́lẹ́ náà nìyẹn o. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ẹ kalẹ́ ṣé gbogbo ẹ̀ ń lọ déédéé. àmàdúpẹ́ fọlọ́run ẹ̀yin ń kọ́. àwa àwa kọ́lọ́n bá a tún nàìjíríà ṣe kábàlẹ̀ wa òkè dáadáa. àbí káwa tún ṣe fúnra wa àbí kílẹ̀ rò. Hmm, kí o ta fẹ́ tíra láti ṣe ń mo ní àwọn ọ̀rọ̀ méjì gbòógì kan ni a máa máa yẹ̀wò lórí ètò lálẹ́ òní. ok ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni kò kí ń ṣe ọ̀rọ̀ tí ẹ mọ̀ òdú ni kò ṣàìmọ̀ fólókò. Hmm. a gbọ́ pé Dangote Group eh, cement group Dangote. Si, pé ìjọba hmm. àpapọ̀ ti fún wọn ní àyè láti máa hmm. kó ọjà gba orí ilẹ̀ that's the yeah. use of land border. Yes. Yeah. tí ó dẹ̀ ṣe pé àti bí ọdún kan báyìí ni wọ́n ti fààyè gba ẹni èèyàn kankan láti lò. Hmm. gbígbé fífún Dangote láàyè kí ni èròǹgbà ìjọba kílẹ̀ yín rò pé wọn ṣé wọ́n fẹ́ sílẹ̀ fún gbogbo wa ní báyìí àbí ó ti di ọ̀rọ̀ ẹni mọ̀wé ló mọ̀wé. Hmm, ọ̀rọ̀ ìjọba wa tí gbogbo wa náà sì mọ̀ àfi tá a bá parọ́ fúnra wa ni. Hmm. my dear brother nǹkan tí wọ́n kọ́ fi tán fi ṣe ní àkọ́kọ́ ni ẹni tó mọ̀wé ló mọ̀wé. Hmm. wọ́n ṣí fún Dangote nìkan. Gado Okoshi ni ìpè Dangote Dangote Group of Company. Pé Dangote bí wọ́n ṣe jẹ́ tó jẹ́ nọmba one gbogbo adúláwọ̀. Tó jẹ́ nọmba one kò tún á ṣe yàn Dangote ti according to nǹkan tèmi mọ̀ ọ́ tàbá fẹ́ sọ̀rọ̀ ká sọ jinlẹ̀ jinlẹ̀ rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ká má mú látòkè. Okay. Mm. àti nǹkan bíi Dangote ti bẹ̀rẹ̀ tipẹ́ náà but it was around let me see maybe nineteen ninety nine or so tí Ọbásanjọ́ Ọbásanjọ́ gan lẹ̀ ló ọdún Ọbásanjọ́ sí nǹkan tó dáa o mm. nǹkan tó try láti ṣe ni pé láti protect àwọn local companies ọmọ pé ọba ọba mọ tọba gbòdà tọba jọ ló stop gbogbo ó dìgbà tó bá jọ pé akérèta ah, import toothpick i import mm. everything mm. so ọba jọ ń try láti ṣe pé no no no we have to cut these things like gbogbo ilé náà kò la máa import so ó try láti that's why ti ibi ni ibẹ̀ ni ó fún wọn ní protection hmm. ibẹ̀ ni Dangote ti rí agbára òní wa ní kíní ẹ̀ tó yẹ pé tó bá rí i tẹ́ bá wò dáadáa wá rí i pé kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí Dangote ò bá ṣe. Hmm, he's business man very wise man yeah very wise man. Mm. So that's why one of these days eh, mo kàn máa tún wò wípé you can't blame Dangote na he's a business man. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ nǹkan tí ó wá ń kọ àwa lóminú ni ṣó wá yẹ kó máa rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan tí ò yẹ kó rí bẹ́ẹ̀ kan padà lọ sí question aláwọ̀kan yẹn ni pé nǹkan tó kọ́ fẹ́ ṣe ni wọ́n fẹ́ fi ṣe òkú òru àbí kí náà pé òkú òru wọ́n fẹ́ bò tó yẹ pé kò oh. sẹ́ni tó máa mọ̀ ipò ti fún kìnìún bọ̀ Dangote fúnra ẹ̀ náà ló jábọ́ níbi interview kan tó lọ pé òun ti wọ́n ti fún pàmì ní after ìgbà tọrọ yẹn ṣẹlẹ̀ táwọn èèyàn pariwo wọ́n ti fún bua náà ní kìnìún báyìí after bua wọ́n ti tún wá fún another person but man, I'm not sure of the company. that pé one gas supply this thing. But eh, now, eh, nǹkan tó eh. bá jẹ́ nǹkan tó ní gbogbo ìfi wa lè pè ní pé ìsìn tó máa di pé àyàn pariwo. Tó bá pé tó bá pé federal government tó máa ń gbọ́ hmm. ariwo aráàlú, ó yẹ kán lè ṣí fáwọn tó kù. Bọ́ kí gbogbo kí gbogbo wa lè kọjá wọlé. Bọ́ <laughs> àmọ́ ìdí àmọ́ ìdí tó ṣe ti land border yìí tẹ́lẹ̀ gangan gangan ni hmm. pé àwọn fẹ́ mọ irú ọjà irú irú ọjà tí àwọn èèyàn mọ̀ kó wọlé táwọn neighboring countries tán fẹ́ máa tà sí nàìjíríà. Yeah. kí wá ní kí eh, báwo la ṣe mọ̀ pé nísìnyí gan ètò tán fẹ́ ṣe gangan ṣé ó ti ṣe ṣé ó ti kò ṣé formulative kan ti wà fún wa láti mọ̀ pé eléyìí gan ti ó ti ń ṣe é ṣe ṣàtìmọ́rú ọjà tí gbogbo èèyàn fẹ́ máa kó wọlé ṣé Togo ni ó mọ̀ supply second hand car ṣé Benin. ló hmm, máa supply. ṣé ìyẹn tiwa ó ti ṣe é ṣe báyìí. kò tí ì ṣe ṣe o pẹ̀lú nǹkan tèmi rí kò tí ì because lọ́rọ́. Loro àwọn administration yìí wọ́n kàn máa form panel kan form investigative this thing wọ́n máa mú oríṣiríṣi <laughs> ehm, kíní wáyé pé ehm, kíná pé máa mú oríṣiríṣi pé ok ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká ṣe báyìí but at the long run wọn ní ṣe anything. tó túmọ̀ sí pé kankan ò ṣiṣẹ́ lórílẹ̀‐èdè. a ní àwọn economic team we have people like uh, eh, Soludo a ní wọn bẹ àwọn kí orúkọ máa ń eh, Is it you beer? Which one? Uh, Tony Elumelu kọ́. No, no, it's this other one. Tony Olumubayi. Godwin uh, Emefiele. No, no, can I, I will take back my is that this all these very good people they the economy they are very sound and this thing. One why an economic thing and still yet are you telling me people you will any solution more? Kí wá ni kí ni solution sí gbogbo rògbòdìyàn tó ń lọ lórílẹ̀‐èdè gangan. nǹkan tèmi rí pẹ̀lú ọ̀rọ̀ import and export disease see mm. let's be frank with with ourselves see kò kò sí kò sí country tó lè grow mm. by exporting exporting raw materials ká máa kó hmm. raw materials ká máa hmm. kó jáde kò sí hmm. country tó lè grow by Mm. Let them stop. Ká má má jẹ́ kán kó gbogbo cassava gbogbo nǹkan gbogbo nǹkan tó jẹ́ tiwa ká má má kó jáde lọ. Ẹ má ẹ má kòrò kí ó dò mọ́. Ẹ má kó ẹ jẹ́ ká ṣe nǹkan tiwa ká náà mọ̀ kó má ṣe bí Dangote ṣe ń kó cement lọ other West African country. Ẹ jẹ́ ká máa hmm. kó ká máa ṣe bọ́tà fún wa ká ṣe a ní kòkó bíbá ẹ jẹ́ ká ṣe bọ́n fìtà fún ara yẹ ṣe milk wádúrú wádúrú màálù tó wà. tó túmọ̀ sí pé káwa náà ká máa import milk. tó túmọ̀ sí pé ká máa process gbogbo raw yes, materials wa fúnra yes. wa. yes nǹkan tó ṣe ni ẹ̀bọ̀ tá a bá ní pé ká máa mm. import import um, product àwa wá à export raw materials kò lè pay wa náà. so one thing me, rí pẹ̀lú nǹkan tí government try láti ṣe pé tí wọ́n try láti protect local then this thing our like all this all this dangote all this thing but they should extend yeah. that dangote this thing the kind of privilege ti dangote ni ẹ jẹ kan extend it to all other people. gbogbo ara lórí àbí gbogbo business enterprise pátápátá káwọn eh, eh. náà ní. do you know see let me shock you let me give you one do you know dangote now have like um, fifteen thousand acres of land in eh, Kano. Mm. tó fi ń gbin tomato. Hmm. time tó bẹ̀rẹ̀ sọ pé òun ní fifteen thousand tó fẹ́ máa ó mọ̀ before òun ra tomato tó fi ń ṣe tomato paste ẹni òun ra tomato paste ẹni but nígbà tó ti mú báyìí tó ti ra lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ṣe tomato kíndé by fifteen thousand acres federal government kan ṣùgbọ́n àti federal government sọ̀nsìn pé kí wọ́n máa import tomato àbí kí tó túmọ̀ sí pé wọ́n ti fún Dangote ní franchise. orí ẹ pé so monopoly yẹn ti pọ̀ jù fún na everything sí bóyá o fẹ́ o kọ̀ there is nothing you are doing tó ní lo Dangote. bẹ́ẹ̀ni tó o bá jẹ <laughs> spaghetti o jẹ sugar. yorùbá láì ó tó ti ń ṣe magi àfi kékeré. ó dá ọlọ́run ó kọ́ wa mọ̀ ṣe a máa rí a máa rọ́nà gbé gbà. ẹ ká ká kúrò lórí ọ̀rọ̀ Dangote díẹ̀ ká lọ sí ilé tiwantiwa gangan gangan ọmọ Kwara ni mí ọmọ Kwara ni ọ̀gbẹ́ni Táyọ̀ náà. ọmọ Kwara ni. Eh, eh, in-house politics nínú Kwara báyìí bí ìgbà tó ṣe pé wọ́n dáná wọ́n dà petrol wọ́n fingers sí ni láàrin gómìnà wa hmm. Abdulrahman Abdulrazak àti party chairman Bọ́lárìnwá bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bíi kí lẹ̀yin rò pé ó fa rògbòdìyàn gangan gangan náà. Hmm, ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ti pẹ́ torí mi lọlé fẹ́lẹ̀ ṣe yẹn. ok. mi lọlé fẹ́lẹ̀ ṣe yẹn. so ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ before election níbi tó ìgbà tó ti ń súnmọ́ election yẹn ni wàhálà ti ń dé. Hmm. Hmm. torí àwọn kan ti rí i pé àwọn kan ti ń fọ́ọ̀mù leader àwọn kan ti ń fọ́ọ̀mù leader but wọ́n rí manage hmm. wọ́n rí manage tàfi ṣe election tó hmm. after election abrahamu gbàgbára wà wò báyìí pé ah àwọn tó lè ṣe báyìí ṣe báyìí ṣe báyìí kò sí gbogbo nǹkan ni mo lè sọ torí ó déwájú òǹdọjọ. bẹ́ẹ̀ni bọ àwọn tó máa protect interest titi ẹ náà. àbí interest taraàlú. Hmm, abrahamu tí anybody lè parọ́ anybody tó bá bí mi ṣe sí kwara látọjọ́ pẹ̀lú nǹkan tí mo rí àjẹkà táwọn èèyàn sọ àfi àwọn ọlọ́tẹ̀lú abrahamu ṣiṣẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni gómìnà dáadáa ni. Hmm, bọ project tó ń ṣe ó ń sanwó ìṣẹ̀ṣẹ̀ gbẹ ìyẹn lè mọ́ gbé wọlé ẹlẹ́kejì. Hmm. politics aside governance aside so kí ni mo sọ sí eh, election after election tẹ́bí tí wọ́n ṣẹlẹ̀ tán ó wá di pé wọ́n ní tòótọ́ ìwọ tájú chairman owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ elétò òkú kalẹ̀ wọn àti alhaji lai mohammed minister of information and listing wọn kó nǹkan báyìí báyìí báyìí fún iná láti Àbújá kí ló tẹ̀ kó kalẹ̀ ẹ wá àkáǹtì fún ìgbẹ̀ni wàhálà ti dé. ìyẹn fún party chairman ọ̀gbẹ́ni Bọ́lárìnwá. ìgbẹ̀ni wàhálà ti dé gbó tí wàá dé gbó tí wàá ní fashion ibẹ̀ Be. tó ń pè fashion politics. bẹ́ẹ̀ni ó di pé ó ti di pé leadership tussle ti di méjì eh, àwọn tí wà eh. ní àwọn eh. àwọn ará bínú. ó ti di wá di pé àwọn bàbá tó ṣiṣẹ́ gan lórí kíní àwọn bàbá akọgun ìgbà kíní ẹ̀jọ̀ wọn. Hmm. pé wọ́n ti gbá wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Hmm, hmm, ibẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀ ìgbẹ́ ni wàhálà tí wàá fẹ́ lé mm-hmm. wọ́n ń bára wọn láìpẹ́ bẹ́ẹ̀ débi pé gómìnà wa yan kọmíṣánná àwọn kọmíṣánná mm. gan mistake tó náà tún ṣe láyé nìyẹn inú ọ̀tọ̀ wà ní pé kéèyàn jẹyàn dáadáa ọ̀tọ̀ ní wà ní pé kéèyàn mọ̀ nǹkan tó yẹ fẹ́ lọ sí. Mm. see just take it or you can't even leave it take it or take it Bukola Saraki he was born into politics ó mọ nǹkan tó ń pè politics Abrahamu ò mọ politics ó dẹ̀ máa affect it. Hmm. How will you choose commissioner tí wọ́n lè tí wọ́n lè wọ́n lè lọ sí local government wọn kàn ní kéèyàn ọdún lè tó lè wọlé yìí tí ó bá yẹ kàn fẹ́ pín o. Àmọ́ ṣé nǹkan tá à ń clamor fún gangan náà ni pé káwọn mentality kúrò nínú politics tó bá ṣe pé àwọn commissioners tó lè ṣiṣẹ́ hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan pé politics ń tòótọ́ ó yàtọ̀ sí governance èmi rò pé tó bá ṣe pé àwọn commissioners tó lè govern làwọn tí gómìnà yàn yìí kò yẹ kó ṣẹjọ́. Hmm, hmm, nǹkan tí ẹjọ́ fi wà nǹkan tí ẹjọ́ fi wà ni pé òyìn kọmíṣánná let me take for instance mm. for my own local government now. Okay. Kenya, ẹ dákun ẹ dárúkọ local government yín. Èkìtì local government. Okay. Ìyẹn títí wá ní pẹ́pẹ́ everybody. Bọ̀ ìgbà tí tó wọlé dántọ́ yẹn ní kíní everything change. Ó wá di pé wọ́n á ní AA nínú APC AA group àbí kìnnì kan wà tuntun àwọn ti faction ti governor nìyẹn. faction ti governor ó tún wá rẹ pé àwọn kọmíṣánná ẹ ogun wọn but the nǹkan tó máa bẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ pé kìnnì sí there is no how politics and governance dey go along with each other. o ò lè sọ pé torí pé hmm. the governor just leave politics that was a mistake Ambode made Ambode was a very good governor. Mm. Mm. Mm. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ni. why to win why ti eh, Obaseki fi win Obaseki had the, the he has people like who play politics along eh, Obaseki didn't win Obaseki ò ní anything Philip Shuaibu gangan òní backbone. Mm. When when when you are see politics is about brain. Oleyan Oleyan like it's normal now even Tinubu does it in Lagos. Ó máa mú àwọn kan tó ẹgbẹ́ máa gbòkè àwọn eléyìí àwọn tó nǹkan lè fẹ́ lo àwọn kí ló ń pè wọn ní Yorùbá àwọn petroka tàbí kí ló ń pè wọn. Hmm, àwọn àwọn atúnlùṣe olùmọ̀. ó máa lò wọ́n fún àwọn bíi tó jẹ́ pé ibi tó wà tó ṣe pàtàkì gan bíi finance bíi hmm. finance. Even that's what Bukola always been doing. Malua, but you must, you must put all these political gladiators who would have fit. You must okay, ah, Baba Oya yẹn náà mú kan pé àwọn gangan náà ń ṣètò òṣèlú gangan. see all politics is local politics mm. you can't just say okay okay politics will go back to the world world it will start Ṣé, from the world. eléyìí túmọ̀ sí pé eh, party power ó wà dáadáa nínú Nigeria politics ṣé o ṣé a lè rò pé ìdíwọ́ ni báyìí àbí um pé party politics gangan gangan ni ìdíwọ́ fún fún gbígbèrò òṣèlú nínú lórílẹ̀‐èdè wa. party politics náà ló fẹ́ jẹ́ number one ìṣòro hmm. because as for me now mi ò tẹ̀ ní problem pẹ̀lú pé ó yan àwọn kan because ó yan àwọn youth ó yan everybody ó yan bọ́ọ̀ bóyá tó wà mẹ́rin pé nàìjíríà àti germany àti ripe tó pé ká sọ pé fọ́ọ̀kì àwọn bàbá ẹ̀yí pé just gẹ́ra pé ò nídìí wọn mọ́ ọ just gẹ́ra pé listen ọ àwọn tó gbé hmm. orí àbí àwọn kan tó wà ní nínú iye tó wà nínú tó wà níbi ìlú kan tó yẹ pé bí wọ́n lè ti báwọn ẹ̀ ti parí iṣẹ́ wọn next election àmọ́ party see politics in Nigeria we need grassroots we need grass we need like there are some people tó yẹ pé iṣẹ́ tí wọ́n tẹ̀lé kọ́ wọ́n kàn lọ́ọ́ dẹ́kàn mọ́ pé hundred naira fáwọn ìyá gbogbo ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. now so most of àwọn kìnìún àwọn mílíọ̀nù àti ẹgbẹ́ kan máa wọ pé ah o ẹni tá rí ni o the government can come down from uh, from Ìlọrin to Omoran náà pé eh, kìnìún kan but àwọn tó wà pẹ̀lú wọn tó yẹ pé wọ́n ń rí gbogbo ìgbà bóyá látọ̀ àwọn náà ni agbẹnusọ wọn. Hmm. so ìyẹn o need o need wọn pé tó báyìí báyìí báyìí kan máa ṣe báyìí ṣe máa ṣe báyìí báyìí ṣe báyìí so ìyẹn mm-hmm. and another thing is see tí inú ìmọ̀ àdùn tí nàìjíríà bá lè grow débi pé wọ́n máa kó wọ́n dẹ̀ máa wò pé àfẹ́ owó ẹsẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ èròǹgbà wa náà ni pé kí a dàgbà ká tó orú lẹ́vù yẹn ó dẹ̀ mo dẹ̀ ń rí gbìyànjú pé ó dà pé ó ti ń bẹ́tà gan sí political consciousness oníkálukú wa ti ń dìde báyìí torí ẹ̀ náà ni a ṣe gbé orí ètò ìkàlẹ̀ pé ká máa tún máa fi tóra wa létí hmm. nípa ọ̀rọ̀ òṣèlú àmójútó ètò òfin àti ìgbìmọ̀ ìjọba gbogbo ẹ̀ lápapọ̀. ó dà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ah, ó dà gan ó dà gan máa tẹ̀ máa láìkí láti máa wọ́rí ètò yìí dáadáa. Ah, ẹ ṣeun gan ọ̀gbẹ́ni Olúwatáyọ̀ Owólabí ọ̀rẹ́ mi dáadáa ni ẹ ṣeun gan tó túmọ̀ sí pé tá a bá pè yín lọ́jọ́ mi ẹ tún máa jẹ́ wa ní òwò. ní agbára lọ agbára lọ. ìgbà mi ò ní jìnnà mọ́ ẹ má jẹ́ àgbà yín lákòókò jù èyí tá a ti yẹ̀wò iná ó ti dá wọ́n ti fi yé wa pé wàhálà nàìjíríà ò kì í ṣe kíkọjà wọlé kíkọjà bọ́ta bí kò ṣe pé ọjà tá a ní nínú ilé wa ká máa lò ó ká fi ṣe nǹkan gidi which is we should process our raw materials ourselves. that's uh, that's the best thing. ó dà bẹ́ẹ̀ tí a dẹ̀ tún padà mọ̀ pé ní ìpínlẹ̀ Kwara lọ́hùn eh, gómìnà àti àwọn inú ilé pati pati yeah. APC pé ó ń gbóná lọ́wọ́ tó fọpadà á tún. Atun tó padà tún wá fi yé wa pé tí a bá fẹ́ ní ìtẹ̀síwájú ní nàìjíríà a need láti chẹ́kì party politics wa náà pàgbára ti pọ̀ jù nínú bẹ́ẹ̀ ń àbí bẹ́ẹ̀ kọ́. àgbà tẹ bá wo nǹkan tán ṣe fún Ṣíòmùlẹ̀ gan-an wọ́n rẹ́ńdà hmm. Ṣíòmùlẹ̀ useless sílẹ̀ ló fà àwọn gómìnà. àmọ́ àmọ́ èmi rò pé òṣìṣẹ́ ọ̀mọ̀lẹ̀ gangan ni ni olùdarí pátì lẹ́dọ̀ àwọn ará Ẹdó náà ní irọ́ àwọn ò fẹ́ báyìí mọ́sẹ̀. bàbá sọ fáwọn èèyàn ní gbọ́ like a month to the election mo lọ Benin mo wá Benin and I was talking with people ó ní ìyá kan tàjọ sọ retired teacher ó sọ fún mi pé òṣìòmọ̀lẹ̀ ni aláìdáa. Mm-hmm. bíbọ̀ bá ṣe kí try ó gbìyànjú ó ń ṣe oríṣiríṣi nǹkan pé bọ̀ nǹkan tó ṣe ọmọlẹ̀ sáà wà ní láti máa rule láti jẹ́ and you ìwọ́dù dẹ̀ ń sọ ìgbà tó ṣe kíní pé o fẹ́ godfather ipò nìkan ọmọ bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ against godfather ipò nìkan and now you you are yeah. playing the, the same thing see last election ni wàá fi mọ̀ pé o ṣe ọmọlẹ̀ is a very like wà kọ́ni in Lagos. Mm oníkànṣe kínní ní Lagos indirect election àbí indirect primary wà á dé bómi òde Ọ̀yọ́ oníkànṣe direct òde kínní kan ó ń change based <laughs> on even. ó tó bá ti débi èyí tó bá ti rí i pé ó máa favour àwọn náà eh. máa ṣe. Uru <laughs> ti Kwara sin let me tell you this our governor tó wà bẹ́ẹ̀ do you know he was he was third on the list or kò win primary election tó dà lábàrásák wọ́n fún ní tíkẹ́ẹ̀tì òṣìṣẹ́bọ̀lẹ̀ fún tíkẹ́ẹ̀tì àná tí òṣìṣẹ́bọ̀lẹ̀ did that in a lot of states kí ló fa ti sanfara kí ló fa tán lóṣù sanfara òṣìṣẹ́bọ̀lẹ̀. bọ̀ ti kwara ti kwara inú ẹ̀mí dùn sí ah. èmi sọ̀pọ́tà aa lèmi ó ṣe rẹ́rẹ́ gí wa torí. hello. yeah mo wà mo wà pẹ̀lú yín o. Eh, ah, láti ilẹ̀ náà mo mo wà very very mo mo kàn mo kàn jókòó lórí fẹ́ǹsì ni but ìgbà tí èè dé because mo ti mọ mo ti mọ èè láti ṣe twenty fifteen ni. ẹ̀jẹ̀ ayé ìgbà tó fẹ́ ṣe sẹ́nẹ̀tà bíi ṣe gómìnà ni. no gómìnà náà ni uh, he came with a party then mi rántí orúkọ àwọn party yẹn ara àwọn no no APC kọ àwọn inferior ones eh? CPC, eh? yes yes yes CPC so àtìgbà yẹn ni mo ti follow up pẹ̀lú so ìgbà tí APC náà gbé kalẹ̀ a wò pé ah. ọ̀rẹ́ kí ló dẹ̀ ayé tí mo wá dùn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni and considerably he has been trying. Yeah. He has been trying. Yeah. No, no, I can't. O, o kàn ṣe eh, just just like you said, politics yeah, aside, politics, governance yeah. aside, and èmi mo dẹ̀ nírò gbà pé gbogbo àpàdà kọ̀rọ̀ borí tara wọn. náà tó bá ètè bó o ti ń try láti change it right because after àwọn tó try láti sack eh, party chairman àwọn ọlọ́jọ́ kejì o ti sọ pé no pé the party chairman remains àwọn dẹ̀ ẹ ó lẹ́nìkan tí ẹni tí mo mọ̀ tó wà mítìn yẹn ó sọ náà ó ní bí gómìnà ṣe lónìkan tó kọ́kọ́ sọ mítìn ni pé let everybody just calm down pé látẹ̀mí lọ everybody jọ máa wà jọ máa ṣe ó ti ń try láti combat you know normally as a politician na twenty twenty three ti dé tán àná náà ti wá rí ó ti rí i pé gbogbo àwọn tó ń yan gbogbo àwọn tó ń kó sára pé bóyá kìnìún kan sí bọ́lá. Eh, pé technocrats ni wọ́n wọ́n kì í ṣe politician wọn fi bẹ́ẹ̀ wọn ò solid ńlé. Hmm. Hmm, àti solid ńlé náà yóò nira díẹ̀ ah. because eh, Sàràkí àtàwọn mẹ́wàá ẹ̀ àwọn ti wà ní orí ètò hmm. láti so àwa tá a ṣe ń bọ̀ gan-an báyìí APC specifically iṣẹ́ tán ṣe b ah. times two ni. torí ìyẹn gan. torí àwọn àwọn èèyàn tiẹ̀ ní sùúrù mọ́ gan báyìí mọ́. bọ̀ ìgbà tẹ́mi kọ́ mọ̀ ni pé ó máa le fún pé kí Bùkọ́lá kan tún wá dùrù báyìí tó bá máa tún wá gan tí kò ní lo àwọn àwọn míì tó ti lò tẹ́lẹ̀ hmm. ó mọ̀ kò ní lo àwọn míì tó ti lò torí àwọn èèyàn fèlè gan ní èyí tàbí gan ṣé wọ́n pọ́n lu àwọn party leaders PDP mìíràn after election tí Bùkọ́lá lù nílé arúgbó wọ́n lù wọ́n lù bàrà ni ọ̀gá sì bọ̀ sí ọ̀gá sì bọ̀ sí. àmọ́ èmi rí àwọn fìlà tán ti tán ti kọ́ ó ti sú àwọn ó sú wa. ọmọ gbogbo àwọn yẹn nǹkan tí ò ní mí nìyí náà ẹni káwọn ẹni káwọn tíṣà jáde kan máa sọ pé ó sú àwọn náà tó ń gbé oṣù àbá àwọn pensioners tó ń fún lówó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àbí gbogbo títì tó ń da tó bá ti ní yóò da two kilometre ní òǹda gíníkan ọ̀nà eh, eh, kíná pé ọ̀nà òkúta mọ́ kíní yìí tọ̀nà yẹn kò da ọ̀nà tó bi tó jọ eh, hmm. nàìjíríà kwara mọ́ bọ́dà kíní ọ̀nà ibi kó fẹ́ wọnú gbó ni mo ti lọ bẹ̀rẹ̀ ìsìn máì mò gbọ́ kó ti fẹ́ dàbẹ̀. <laughs> so a lot of things every country each each local government ló ń touch ló ń touch ló ń touch. ìsìn ó tún ìkẹ́ni mo tún wá láì tó tó wá ṣe ó tún wá lo local contractors tó túmọ̀ sí pé ìgbèrò gan-an yóò tún wáyé láàrin ara wa ní lóyún ìpínlẹ̀ Kwara. ilé tó lè tẹ́pẹ́ àwọn kan máa lọ káwọn èèyàn wá láti Zimbabwe àbí káwọn kan wá láti kìnìún wá bá ọkọ̀ máa bá wọn ṣàì fún òun lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. everything change the guy is trying but ó kàn ní láti twenty twenty three today tó kàn ní láti tètè do ṣe change yóò fi pa ojú àwọn party leaders mọ́ra tó fi ìdáfẹ́. tọ́ ó dáa a máa gbèrò sọ́lọ́n pé kí twenty twenty three kó tún sàn wá ju bí twenty twenty ṣe sàn wá lọ ni tọ́ ọ̀gbẹ́ni olùtayọ̀ owólabí. ìtìpàdé mi. níbi ni a máa fi oúnjẹ sí lórí ètò. Mm mo rò pé bá a ṣe sọ tẹ́lẹ̀ tó bá tún dọjọ́ mi a tún máa ríra wa pé a máa ríra wa bá. bí bá ṣe pè é máa ṣe jẹ́. <laughs> ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráalé tó ń gbọ́ ètò náà the discourse lẹ́tọ̀ pẹ̀lú Lásìsì ọba àtọ̀dá. ẹ ṣe pàdé mi. ó dàbọ̀. dàbọ̀.